Hi, my name is Femi Adebayo and you're welcome to my YouTube channel. You will find different exciting contents there and trust me, you will love them. I would like you to subscribe, I mean subscribe and turn on notification for the channel so you're informed once we drop a new video. And also share the video links with your friends and family. I'll be waiting to read your comments. Thank you. àsàmàrékè wọn ni lógo mi. Sisi sisi sisi. Ọba ọlọ́wọ́ idán. Sisi sisi. Ẹlẹ́gbọ̀dọ̀sà tó ń wọlé. Sisi o. Satellite ni everywhere you go, àsàmàrékè yìí. Ohun tí sisi bá rí ló máa sọ. Ló máa sọ. You no last when it comes to our bravo. Bó bá gbọ́. Sisi gbọ́. Tó sísísísísí. ọ̀gá iṣẹ́ tó mọṣẹ́. sísí gbajúmọ̀ red dresser tó kọrẹ. sísí o. ọ̀gá ọ̀sán ọmọṣẹ́ kan ọ̀sán o àṣàmàrègè yìí. Bọ́lá Kúnlé. Yes sir. Mo ti rẹ́dì láti hand over property yẹn fún ah! kí ẹ. ẹ ṣe dúpẹ́ <laughs> ah. olúwa mi. ẹ ṣe dúpẹ́. kò tọ́pẹ́ jókòó jókòó. ẹ ṣe gàdá ẹ ṣe olúwa mi. bọ́ o máa ní láti mú garanto méjì wá. garanto ah. fún kí ni sẹ́ wàá trust mi ni ọ̀rọ̀ kò ní di garanto èmi gbé ilé sálọ inú fẹ́ sálọ <laughs> ẹ má wọrí gba garanto sa. lọ́yà kúnlé nàìjíríà ló wà nàìjíríà lèmi náà wà so tó bá mọ̀ pé o ready láti take over property kó máa bá mi manager. ẹ̀ àmú guarantor mi jù wá kò sí guarantor náà ni ẹ ní mọ̀ wọ́ọ̀rì sẹ́ ẹ̀ kò síbi tó fẹ́ sá lọ sẹ́ ẹ̀. kò sóbi o kò sí ìyá kò sí bàbá wọ́n ti léètì o kò sí kankan ṣé o wà ní ẹbí kankan o nara o nọrẹ o ní ẹni tó lè ṣe. ṣe ọ̀rọ̀ ẹbí ah, mi àtàwọn ẹbí wa à ń bí fún ara wa o bàtà àwọn mẹ́mi àjáde mi ti kú wọ́n ń bí fún mi náà ti ń bí fún àgbà tira wa láti mi ò kò sẹ́bí o kò sẹ́bí. ó dàbí kò wọ́n kó kó bá mi manage property. ó wù mí ó wù mí ó wù mí. tó bá mọ̀ pé òun ẹ̀ lọ wá gàràǹtọ̀ mi jẹ́ àbẹ̀yẹ̀ kan wá tó máa ṣe onídùúró fún ẹ̀ ní kíákíá tí ò gbọ́dọ̀ pẹ́ torí wọ́n nìkọ́kọ́ ni ẹ̀ ń lọ́bì fún kínní. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo ti ní mo ti ní garanto. o ti ní. bẹ́ẹ̀ ni mo ti ní garanto. so tó bá ti ń bọ̀ kó mú passport méjì dání. ok passport méjì kó dà á lè wá lónìí náà bí. ẹ tẹ bá mọ̀ pé máa wá lónìí ẹ má pẹ́ o. ok ah torí mi lọ board meeting láìpẹ́. kò sí wàhálà ẹ ṣeun gàtà. jókòó. bẹ́ẹ̀ ni sisi ọlọ́run yóò dáa fún ẹ ẹ bó torí ọlọ́run iṣẹ́ kan ló wà tó gbá sí mi lọ́wọ́ iṣẹ́ yìí life mi depend lórí rẹ̀ gan o depend lórí rẹ̀ gan o mo ti wá mo wá need ẹ lóde kí n wá. èmi bẹ́ẹ̀ni èmi bẹ́ẹ̀ni kò sí wàhálà. Ah, tọ ó dáa fún èèyàn kan ló gbé iṣẹ́ kan fún mi ẹni wàá sọ pé ní di garanto pé mo mú yẹn wá gbogbo àwọn wàhálà àti wàhálà ti fẹ́ gba iṣẹ́ olówó ńlá báyìí mo máa wò pé ah, ta ni mo lè mú lọ ta ni mo lè mú lọ ah, bọ́kàn mi ti kọ́kọ́ lọ sọ́dọ̀ rẹ̀ èmi. ọ̀dọ̀ rẹ gẹ́gẹ́ lọkọ mi lọ. èmi <laughs> ó mọ yan ó mọ yan. iṣẹ́ iṣẹ́ olówó ńlá ni hmm. torí ẹni yìí wà lára àwọn tó lọ máa ń ṣe ẹsẹ̀ fún lé. kọ́sítọ́mà ah, mi ni wọ́n gbàgbé o ti rí iṣẹ́. Ah, ah, <laughs> God bless you. <laughs> kí ló dé tí mo ní ẹ pẹ ṣùgbọ́n ọmọ ìlú mi ni ẹ àjọ wa náà ni. àbí àbí àbí tó bá ti já kò yẹ kó tún máa pẹ́ mọ́. ìyẹn ò ti ṣùwàlà rárá. Hmm problem kankan ló máa wà báyà kúnlé bó ṣe ń wò mí yìí mo rí ìjì gan. Ah, oríjì mm. ah, ọlọ́jẹ̀ ti gbàdúrà olówó jẹ ti dá àní bí mo ṣe ń bọ̀ aláyẹ ẹgbẹ́ ẹ bí mo ṣe ń bọ̀ àbíbí mo jẹ nǹkan ten thousand kódà bó ṣe lọ́ mi lásọ lélẹ̀ oníkì fún tápàkàtà lọ fi yún owó tó wà lọ kàtà lọ fi san ten thousand náà tí a bá ti ń gbaṣẹ́ yìí báyìí owó rẹ̀ ní kọ́kọ́ yọ fún ọ ten thousand. Ah, láyà ò já mo dẹ̀ máa ń rò bó já ni ó lọ firi firi firi pẹ̀lú gbogbo nǹkan tí mo máa ń rí yẹn eh. mo mọ̀ pé ó jà téèyàn bá sọ pé òun ríjì eh. èèyàn lówó lọ́wọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ mi ò lówó lọ́wọ́ tí mo lè fi wọ mọ́tò wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn o. tí tó bá pù ọ wá ríjì nù báyìí. opposite ni bá ṣe ń dà á pé nìyẹn kò yẹ téèyàn kan bá sọ pé òun tálíkà ọlọ́run irọ́ ni o olówó eh. lọ́wọ́ làbẹ́. <laughs> bí ayé ìjọhún kò sí wàhálà ẹ sẹ́mi tí mo wá tọ́ kí mo mo níṣẹ́ tẹ́lẹ̀ ẹ kò wá ní so mọ́tò lọ́wọ́ mi ni. ó máa mú mi débẹ̀ ah, ó ti ríṣẹ́ jọ̀ọ́ <laughs> ká máa pọ́pù champagne ká celebrate ẹ̀ ló kù múra ká mọ̀ sáré lọ sí. wà á kí ló dé nísinsìnyí náà ni ó kọ̀ lè wá mú mi gidi bẹ́ẹ̀ kí n lè tẹ̀lé ẹ àṣé mi ò níṣẹ́ nìyí. sisi kí lórí tó ń jáde ti lọ bíbá ká lọ gba iṣẹ́ ìpò jẹ́ kó máa pẹ́ tó báyìí. jẹ́ kó dọ̀la. ẹni bá dáwọ́lá bíi five o'clock káyọ̀tì mọ̀ jí lọ. five àárọ̀ ìrọ̀ṣẹ́ five twenty a.m. ah five twenty kini. five twenty kini. bóyá jẹ́ àṣẹ five o six five o six kàtà ẹ̀ lọ. ìrọ̀rọ̀ jẹ́ àṣẹ five ten láàárọ̀ gàbádáyà. ọ̀rẹ́ ọ̀rẹ́ mi gidi nù. ọ̀rẹ́ rẹ abẹ́gbọ́ rẹ. ọ̀rẹ́ ọ̀rẹ́ gidi. Ah. in short o oh, ní problem. Ah! tó ti jẹ́ sisi ló mú wa ò ní problem. Ah, o sọ pé orí bẹ́ẹ̀. èèyàn lè ní bó yàtọ̀ fọ́. ẹ ti gẹ̀rọ ká. ẹ ṣe ṣe ẹni bó ṣe wá bá mi mo sọ pé kò sí wàhálà ó dá mi lójú pé ẹ máa fún iṣẹ́ yẹn ah, ṣáà ni ẹ jọ chief iṣẹ́ wo ló fẹ́ bá yín ṣe ná. ẹ ṣùgbọ́n state tí mò ń kọ́ lọ́wọ́ yẹn òun ni mo fẹ́ kó máa bá mi manage. ṣẹ̀ṣẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣẹ̀ṣẹ̀ rí estate tí máa bẹ̀rẹ̀ ṣẹ́ pé máa bẹ̀rẹ̀ ṣẹ́ ẹ rí i pé iṣẹ́gun ó yàtọ̀ gbọ́ àwọn estate mo ti mójútó àwọn ò lábọ̀ kọ́lápọ̀ estate èmi mo wà ń díẹ̀ ẹ̀yìn ìfẹ́dọ́lápọ̀ estate tó tóbi gan èmi mo wà ń díẹ̀ estate mi kan wá tó wà ní sọ́ọ̀tì ẹ̀gbẹ́ fún mi stingy men estate èmi gangan náà tó ní ní ní stingy men ẹ̀ kọ́ ni tí dọ́jà ah, sì ṣe kù. <laughs> àbí so gbọ́ àwọn estate yìí mo mójútó gbogbo ẹ̀ mo ṣe á wà yìí tí má bá láńlọ́ọ̀dù ṣiṣẹ́ ó mọ̀ fi owó lé mi kiri ni pé wọ́n pa percentage. lọ́yà kúnlẹ̀ èmi ò lè sa percentage pé ayé láfowó yìí sí ẹ̀yàn ni ó kù owó tó ẹ̀yàn ni ó kù ẹ̀yìn sókè wàhálà ń bá kiri èmi èmi èmi ń wá wàhálà kiri kiri rárá tó bá gbẹ́sẹ̀ sí fún mi ẹ kàn fún mi gbà díẹ̀ ẹ rí yàtọ̀. ẹ ṣé wàá tún wá rí. jọ jẹ́ kí n sọ̀rọ̀ níbi tó bá dé yóò mo ti bẹ̀ẹ́ lẹ́ẹ̀mejì ó yẹ kí n jẹ́ wọ́n ní. ṣé o sì sí sí. ẹ ṣe rí. jọ jọ yìí sẹ́lẹ̀ ah, ẹsẹ̀ sẹ́lẹ̀ kẹ̀rin. a ní kó dákẹ́ fún mi. sisi sọ́ọ̀sì. chief bàbá arán ló ń pa o. ó lè ọlọ́ṣà ni. èmi mọ̀ pé nǹkan tó gbé mi wá sí ibà wá ṣe ni. ṣe ni bó ṣe jókòó yìí kò ní ẹ́sítẹ̀tẹ̀ ẹ̀kan tó máa ní. bàbá irọ́ ló ń pa. Ah! lọ́ọ̀yà kúnlé kí tó ń parọ́. àsàmàdégì ẹ̀ ẹjọ́ torí ọlọ́run chief ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ mi. ṣe ni ilé kan péré ni mo mọ̀ tó ń bá wọn mójútó. ẹ̀yẹ mú fọ́ọ̀mù wá kí mi owó wí ni ilé kan tó ń wọlé ń sọ yìí ilé face me and face you ni ṣèwádìí àti láńlọ́ọ̀dù tó nílé yẹn ajá àtẹkùn ni wọ́n wọn kì í pàdé ara wọn gbogbo owó ilé pátápátá òun náà jẹ ni gbogbo owó nẹ́pà táwọn jọ́ọ́ mo sọ̀rọ̀ lọ́wọ́ gbogbo owó nẹ́pà táwọn tẹ́nàtì tí wọ́n ń dá ó tún máa ń nà jẹ ni ṣé wàá rí kéèsì kan wà láàrin wa àti láńlọ́ọ̀dù yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí ah, ah, ah. ẹ bìbí pé kí ni kéèsì ọ̀hún ó mọ orúkọ tó wà lórí ilé yẹn ó chẹ́ǹjì sí ti tara ẹ̀. orúkọ girlfriend ni mo fi sìnkè ṣe. ṣe ti gbọ́ ṣe ti gbọ́ pẹ̀lú kó lórí burúkú ni kó lè manage ọ̀dọ̀ yín o. sẹ́ẹ̀rẹ́ wo. bẹ́ẹ̀ni òṣìṣàn gẹ́tà o lè. bọ́ni kò dídé kó kúrò mi. wọ́n ní jáde. ọmọ ẹ̀dá máa ní kó tú àjálẹ̀ fún ẹ sí. máa gẹ́dà mo ní o jáde láàrin mi àti ẹ jáde láàrin mi àti ẹ bẹ́ẹ̀ lórí ọmọ wọrí. sọfẹ́ náà mi ni. Sàmíù bá ajá rẹ lẹ̀ fún. má jẹ mú má jẹ kó mọ yà tó bá ti ní mọ yà sójú mo ní o jáde kó nu lẹ́yìn Sisi Sisi má wọrí ntí. gbà fọ́ọ̀nù ẹ Sisi ò parọ́ rí lójú mi ẹni tó bá tún parọ́ gan ó máa ń jà lójú mi get out. get out get out èmi ò mọ̀ pé n tó fẹ́ mú mi wá ṣe ilé mi náà wá tẹ̀lé o sisi abóòdì pé ẹranko lọmọkùnrin ẹranko ni ẹranko játijàti ni wo o ṣe gan o mo dúpẹ́ lọ́wọ́ ẹ o ṣe o ṣe gan sisi. kẹ́kọ̀ọ́ kan lẹ́yìn náà máa ṣe fún mi mi ò ní tí ì lọ sìn torí wèrè ẹ̀mí ìmọ̀ ibi tó lè gbà tó ti yé yín ẹ jẹ́ kí n farabalẹ̀ dáadáa títí dalẹ̀. ọlọ́run mo ti mọ̀ ìwọ mo ti mọ̀ mo sọ bẹ́ẹ̀ náà ọkàn mi ń sọ fún mi mo dúró rí ìlú mi. ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ wò tó tó ọlọ́run. sisi sisi sisi. ọ̀pọ̀ lọ́wọ́ idán. sisi sisi. ẹlẹ́gbẹ̀dọ́sà tó ń wọlé. sisi o. satellite ni everywhere you go asamarege yìí. ohun tí sisi bá ló máa sọ. ló máa we no dey carry last when it comes to our broko. mo bá lọ gbọ́. sisi gbọ́. tó lórí. sisi rí. 不怪你。